الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbogbo wọn kọ sí wọn máa ti pè lórí gan nínú ìjọsìn kò ṣe é má ṣe ni wọn ìgbàgbé tàbí àìmọ̀ nípa rẹ̀ kò lè mú kó fún yàn gẹ́bí ká dúró ká rúkú ọ̀ ká forí kanlẹ̀ ká jókòó pàápàá ìjókòó tí kìí ṣe ìtẹ̀sẹ́hùdà alákọ̀ọ́kọ́ nínú sọ́lẹ́à gbogbo àwọn eléyìí orígun ni nínú sọ́lẹ́à èèyàn gbọ́dọ̀ fi kankan nu wọn sílẹ̀ lámàámà fi sílẹ̀ àbí látàrí ìgbàgbé bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ sọsọ yá orígun tiẹ̀ náà ni ká dá níyàn ká dá níyàn ká tó sùn lójoojúmọ́ ètò túmọ̀ sí pé téèyàn bá fi lè sùn dájọ́ kó dá níyàn kó fẹ́ sọsọ yá mọ̀tọ́lá sùyàmù ò lè jẹ́ sùyàmù àyàfi tó bá jí lóru tó wá dàníyà yìí pé hajj hajj kò lè jẹ́ hajj tí ẹ bá mú ìdúró àròsà kúrò níbẹ̀ gbogbo tó bá ti pè lórí gun nínú ìjọsìn kò ṣeé má ṣe ni tí ẹ bá wá ń sọ láti lọ ibi tó ti yẹ kéèyàn forí kalẹ̀ lẹ́ẹ̀mejì nínú rákà ẹyọ kan ìgbàgbé mú yàn foríkalẹ̀ lẹ́ẹ̀kan èèyàn ṣe ìforíkalẹ̀ lẹ́ẹ̀kejì báwo láti ṣe tó bá yẹ pé rákà tó parí sọlá lélẹ́ ìbá ti ṣẹlẹ̀ ibi tí a jókòó báyà ti ṣe tẹ̀síọ̀fọ̀ bóyá tí a ti gbàgbé sálámà ibi tí a jókòó láti foríkalẹ̀ lẹ́ẹ̀kẹ́ gbàgbé ẹ̀yìn ìgbà náà lẹ́wà ti tẹ̀sẹ̀ hó ẹsẹ̀ sì wá sálámà lẹ́yìn rẹ̀ lẹ́wà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì. tó bá yẹ kí rákà tó ti lọ ni bí rákà alákọ̀ọ́kọ́ ẹ̀yìn sì ti parí sọ̀láàtì mọ́gìrì àbí tó jẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn sì ti rákà ẹlẹ́ẹ̀kẹta ní sọ̀láàtì mọ́gìrì àdékọ́rákà yẹn ó ti bàjẹ́ rẹ̀ níṣẹ ẹsẹ rákà ni ẹsẹ kọ sọ láti ẹ ṣé ìgbàlá yóò sí pé tẹyìn bá gbàgbé orígun kan nínú orígun sọlẹ kẹbi dídúró àbí nínú àrùn padà lẹ́yìn ìgbà tá a rò kúrò àbí rò kúrò gan tàbí forí kanlẹ̀ ṣé kò sí ìgbàláyè wípé tábà ti bá sọ láti wá débi òpin ṣáájú kó tó di pa àlè tá a lè forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó gbẹ́rù gbàgbé wọn kò lè gbé rárá rárá nítorí pé ìforí kalẹ̀ gbàgbé kò lágbára láti gbé ọ̀ràn àyàn tá a bá gbàgbé kò sì lágbára láti gbé orígun tá a bá pàtì nínú sọ̀rẹ́ à àwọn eléyìí tẹ bá gbàgbé wọn ẹ gbọ́dọ̀ tún sí ó lè kó bá odidi rákà tó wà nú ẹ ẹ tún rákà kà sí ìwọ́n tó wà ń ṣe máàmù fáwọn èèyàn ọgbọ́dọ̀ lọ gbìyànjú láti wá mímọ̀ dáadáa dáadáa nípa àkọ́tọ́ jẹ mọ́sọ̀lẹ́ tó ń síwájú àwọn èèyàn ṣe kó má jẹ́ pé wọ́n náà mọ̀ kó sọ láti wọn dà sí gbó. nígbà tí ìmáàmù forí kalẹ̀ lẹ́ẹ̀kan ní rákàtí parí nínú sọ láti yòówù tí ń ṣe àwọn èèyàn wọ́n ti subhanallah ètí wọ́n wí kò yé ìmáàmù ìmáàmù tí wọ́n sálámà nígbà tí ìforíkanlẹ̀ kan tó dínkù ní rákàtí parí ìgbà tó wá foríkanlẹ̀ ó wá foríkanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó sálámà kí ni tó ṣẹlẹ̀ gan tí ìmáàmù fi foríkanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó sálámà ìmáàmù ti dín orígun kan kù nínú orígun sọlẹ eléyìí tó jẹ́ kò ṣeé má ṣe ìgbà tí sọ fún ìmáàmù wọ́n wá ní ìforíkalẹ̀ gbàgbé ti gbé orí gbé rárá rárá kò lè gbé láíláí tó bá ti lè sin tọ́jú ọ̀ràn yẹn lẹ̀ dandan gbọ́dọ̀ sí ìwé ẹ̀ka kíyèsí òye ẹ̀ka kó àwọn àjàmọ́ rẹ̀ àwọn tó dáa ju ọ lọ nípa àgbọ́yé sọ̀lẹ́ ìwọ́n tó ń síwájú wọn ti sọ̀lẹ́ wọ́n máa ti sọ̀lẹ́ ti rádaràda kàtẹ́nìkan á pa kíyèsí rẹ̀ wọn á sọ pé o ti gbọ́ orí lẹ́nu àpá kan kálá fún sọkúsọ náà òfin ṣẹ̀ríà ọgbà ìsọkúsọ torí pé ọ̀nà àbáyọ lọ ń wá ọ̀gbọ́ lẹ́nu ẹnì kankan kò sẹ́ni tó dé sọ̀sọkúsọ nǹkan tó o bá ti lè dín kankan tó jórí gun sọ láti kù ọgbọ́dọ̀ mú wa. bí kápẹ́ nìsín nírọ̀tà alákọ̀ọ́kọ́ ẹ̀sán la forí kalẹ̀ àwa ti wá lọ sí rákẹ́lẹ̀ kọjá àti rùkú ní rákẹ́lẹ̀ orí ìrùkù yẹn láti wá rántí pé a ah, láti alákọ̀ọ́kọ́ ẹ̀sán màlá forí kalẹ̀ láti ìrùkù yẹn ló ti padà sí forí kalẹ̀ tó ti sùn wàá lọ sí forí kalẹ̀ tọba ṣe o ti tún rákà alákọ̀ọ́kọ́ ṣe nù ọ wá ṣẹ̀ṣẹ̀ padà sí ìdúró ọ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rákà ẹlẹ́kejì gbogbo kí o tó ti ké àti rúkú tó rúkú yẹn ó ti di nǹkan tó ti sọnù ọ wá ṣẹ̀ṣẹ̀ kí omi wá ṣe lọ rúkú mi o gborí sókè wọn ṣe lọ forí kalẹ̀ ó ti lọ forí kalẹ̀ lẹ́ẹ̀kejì gbà tó bá parí sọ láti rẹ ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì nítorí pé gbogbo ètò ṣe tẹ́lẹ̀ kó tó rántí pọ̀ gbà tó ìforí kalẹ̀ kan àlékún ní nínú sọ̀lẹ́ látàrí gbàgbé. kò bá jẹ́ ìmáàmù náà ẹ̀kẹ́lẹ́ lẹ́ẹ̀kan náà kò ká kíyèsí ẹ̀sìn wa ń bùkátà ká máa ń parẹ̀ ẹ̀ máa pàdé àlùdé ọjà tẹ́ǹtà ẹ̀ máa pàdé àlùdé sẹ́tẹ̀ǹsẹ̀ eléyìí nǹkan sì ni ó gbé yín wà lè jẹ́nà ẹ̀sìn tí ó gbé yín wà lè jẹ́nà àwọn èèyàn wá jẹ́ pé wọ́n yọ olóòtú burúkú ń bẹ̀ wọ́n mọ nǹkan kan ń pa rẹ̀ wọ́n sì fẹ́ wà lè jẹ́nà rọ. torí àwọn bùkátà akẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn wa nítorí pé ẹni tó kù wá kùnú níjọ́ tí gbogbo pàǹdà pàǹdùkú ayé tọ́ba ti pa àyà òun náà yà wá olúwa ẹlẹ́dàá kọ́ mẹ́jọ amófo tọ́ba àrùn استغفرك واتوب